Música Hallelujah. Hallelujah. Somebody shout hallelujah. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìjọ Ọlọ́run ó tutù púpọ̀ láàárọ̀. Somebody shout a bigger hallelujah. A tu hallelujah yẹn ké sí ọba àwọn ọba. Hallelujah méje náà ni. Torí nígbà tí èmi kíyèsí, mo rí i pé a ti wọnú oṣù kẹfà ọlọ́run ló ṣàánú wa ǹjẹ́ a mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló dáàbò bò wá ẹni tí àkàndùn lásán bá mú lọ́wọ́ òun ló máa mọ iyì ọpẹ́ ó fẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa ni ọlọ́run tí ò jẹ́ kí a dààmú lórí àwọn ọmọ kò jẹ́ kí a dààmú lórí ọkọ kò jẹ́ kí ọkọ dààmú lórí aya bí orílẹ̀-èdè ti le tó yẹn tí à ń complain síbẹ̀síbẹ̀ a ò tún owó tí ò sí a lọ máa fi wo àìsàn ẹ jẹ́ kí a kí aleluya méje sí ọba àwọn ọba ọlọ́run tó ní gbogbo ọpẹ́ àti ìyìn aleluya méje gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re ẹ já wo ẹ̀yìn ẹ má já wo wájú pé mi tí ṣe lé mi tí ṣe lé ẹ wo ẹ̀yìn ẹ já wo ẹ̀yìn ìyẹn ló máa jẹ́ ká lè dúpẹ́ hallelujah méje three go hallelujah hallelujah hallelujah. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ sọ pé Jésù ò mà ṣe o. Amen. Láàárọ̀ yìí, a fẹ́ fi orin, a fẹ́ yin Ọlọ́run. But we are praising God in a, a little bit different way. We are praising God with the musical instrument praise the lord ẹ jẹ́ kí a máa mì lórí ẹsẹ̀ wa nígbà tó bá yẹ ká dìde jó ẹ jẹ́ ká jó á dára fún wa lórúkọ jésù remain blessed. Bye. mẹ́ta tó kù àkókò wa ti fẹ́ máa lọ ẹ dìde dúró láti fi ògo àti ìyìn fún Ọlọ́run ẹ appreciate àwọn instrumentalists tí wọ́n fi instrument yin Ọlọ́run then now we want to appreciate God. Come let's praise the Lord. Come let's praise the Lord. Ijó wa ijó wa ìṣẹ́jú méjì péré. sí àmì dáadáa ẹ pàtẹ́wọ́ fún àwọn akọrin yẹn dáadáa mo ní ọ pàtẹ́wọ́ fún wọn ọdẹ ẹ pàtẹ́wọ́ fún Jésù nú ayé wọn gan ẹ wá pàtẹ́wọ́ fún Jésù nú ayé wọn gbogbo èèyàn tó rí first Sunday of this month everyone have seen the first Sunday peace, of this month nínú ayọ̀ comfortable palatable nínú and joy. Stand up and shout hallelujah. Amen. Amen. Ẹ sọ wípé bàbá màmá àjọ̀rọ̀dún tí ń bọ̀ ni. Tell the person beside you that we will see next year. Ọ̀dà kígbe fún pápẹ́ láyé àní àbí aláìsí. Tell that person that we will live long in the name of Jesus. Ọ̀dà àbọ̀ bá mọ̀ pé long life and uh, prosperity is for you for yours and your children and your and your and your life. Clap for Jesus. Clap for Jesus. Clap for Jesus. Say thank you, Jesus. Tell Jesus I'm not fail you. Ah, you cannot say that. My God will not fail you tí ò kulẹ̀. ah I promise my God I will not fail you. Mo ṣèlérí fún Ọlọ́run wípé mi ò ní já Ọlọ́run kulẹ̀. Ọ̀dà if you not fail God shout hallelujah. Ò ní já Ọlọ́run kulẹ̀ kí hallelujah. Say for God I will bow I will bow for you. Sọ fún Ọlọ́run pé màá tẹ́ ẹ bá Thank you Jesus. Olúwa ẹ ṣé. Ẹ pàtẹ́wọ́ ńlá fún bàbá. Put your hands together for God. God bless you kólúwa kó bùkún fún yín. ẹ̀ka alẹ́ o ẹ̀ka àárọ̀ sọ́rí o <laughs> ìbá ní ẹ̀ka alẹ́ ẹ má bínú ibì kan ìsọjí kan mo ti ń bọ̀ lálẹ́ ẹ má bínú ẹ̀ka àárọ̀ o good morning ẹ kú ìtẹ̀síwájú o happy continuation amen amen ah ẹ má gbàgbé pé ọ̀sẹ̀ àánú la wà yìí don't forget that we are in the week of mercy àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀sẹ̀ kí la wà yìí week of mercy ṣàánú ẹ̀yin tẹ́ ra àánú gbẹ pàtẹ́wọ́ ńlá fún bàbá yìí ẹ bá mi sọ fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ pé ọlọ́run ò tí ì parí iṣẹ́ yóò ṣe tèmi náà nínú ìjọ yìí yóò ràn mí lọ́wọ́ nínú ìran yìí yóò gbé mi sókè nínú ìran yìí ọlọ́lá ń bàbá mi aláàánú ni èmi lọ́kàn o ọ̀dà pàtẹ́wọ́ ńlá fún bàbá yìí yóò dáa fún wa o mo kúrò bá a ṣe wá ní ìjẹta àti àná ẹ o kò ní rẹ̀ èmi àtẹ̀yìn a sì ní ṣe lásán níwájú ẹ kú o ẹ má bínú pé mò ń fi apá kan fò. don't be annoyed that i'm flying with one wing. ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀. it's God that is doing it. yóò sì máa ṣe lọ. and he will continue to do it. yóò máa ṣe láyé ẹ̀yin náà. and he will do it. yóò ṣe láyé gbogbo wa. he will do it in our lives. màmá ò sí nílé rárá rárá wọ́n wà ní US lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi pàtẹ́wọ́ ńlá fún bàbá ó ṣe é ṣe tẹ́ ẹ̀ bá rí mi náà láìpẹ́ má bínú ṣò bó ṣe rí nìyẹn ṣò ẹnìkan ní ń jẹ́ àwádé ọlọ́run ní ń jẹ́ èmi ni mo wà ń bẹ̀. God is the only one that will say I am that I am. Ìgbà tó o bá ti sílé àlè rí ọ. If you are not there, you are not there. Ṣo wọ́n ti wà ń bẹ̀ láti ọjọ́ Friday tí ó lọ tó kọjá. Mommy has been in US from last week Friday. Ṣo ó sì ṣeé ṣe? Maybe. Mo tiẹ̀ ti ní mo tiẹ̀ ti bun alọ́hùn. I, da, I, I, I gave it to them there. Uh, mo fẹ́ ṣe ọmọge díẹ̀ mo fẹ́ ṣe ọmọge díẹ̀ amen. amen èmi àtàwọn ọmọ mi aráyè bára wa sọ̀rọ̀ gan. I and my children will be able to talk well. a jẹ gan o. we ate very well. ẹ̀yin ọmọ rẹ̀ tẹ̀hún rẹ́rìn lọ́ọ̀kan má lọ sọ fún bẹ́ẹ̀ o. ẹ so aráyè ṣeré agbábọ́ọ̀lù ń ta we play ball we we we eh, play together. kò sẹ́ni kankan tó claim mi pé mi mo ní á máa bọ̀ nù lẹ́jẹ́. nobody say that I'm your I'm your owner come inside. a dà fún ọ kò sí bí ìyàwó èèyàn ó sì kú lẹ́gbẹ̀ẹ́ èèyàn tí èèyàn ò ní mọ̀ kó kú o àbọ̀bájọ́ kọ ọ̀yà ẹ bá ń pàtẹ́wọ́ ńlá fún màmá ẹ pàtẹ́wọ́ ńlá fún ọlọ́run nínú ayé wọn yóò dára fún wa o eh, à ń bá ìpàdé ńlá kan lọ. we are going with a program. abẹ́ẹ̀kọ́. Is that not so? Ẹ má wò pé agbádá bàbá tó ń wọ̀ lónìí, kí ló ní? Don't say I'm wearing agbádá. Ọpẹ́. Aya ò ní sọ́tọ̀ fún ọpẹ́. Today is a day of thanksgiving. Ẹ mo sì mọ̀ pé ńgbà tí ń bá parí sámú àwọn akọrin á ti mú ẹ̀mí ọpẹ́ wá. By the time I finish sermon, the choir will be able to give us a uh, thanksgiving song. ọgbọ̀n ṣẹ́jú àjò tàbí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. For like thirty minutes or fifteen minutes. Every first Friday tọdún ìfi máa parí. Every first Friday we be singing thanksgiving. Lónìí. First Sunday ẹ má gbàgbé ní tá fi ń sọ̀rọ̀. don't forget what we are discussing on. a kú ò lórí yẹn. we are not leaving that verse. ẹsẹ̀ kan ṣoṣo tó sọ pé nínú ìwé róòmù orí kẹsàn-án yẹn. in that verse in Romans chapter nine. láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún dé ìkẹrìndínlógún yẹn. ó wí pé nítorí ó wí fún Mósè pé èmi ò ṣàánú fún ẹni tí èmi ò ṣàánú fún èmi ò sì ṣe ìyọnu fún ẹni tí èmi ò ṣe ìyọnu fún ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì ṣe ti ẹni tí ó ń fẹ́ kì sì ṣe ti ẹni tí ń sáré bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú. ẹ pàtẹ́wọ́ ńlá fọlọ́run. Put your hands together for God. mo fẹ́ correct wa fún nǹkan kan. I want to correct us on something mo sì rí pé kì í ṣẹlẹ̀ bọ̀ tí ẹ má tún jọ ṣẹlẹ̀ mọ́. I can see it happening again but don't allow it to happen again. ṣé à ń ṣe review lọ mo rí pé àwọn kan ń pariwo lọ́dọ̀ bí wọ́n ń pariwo wọ́n ń pariwo wọ́n ń so gbogbo ṣe é rí ẹlẹ́bùrú kẹ lọ́lọ́run yín. When the Sunday school review is going on some people are making noise they are talking Jesus. Má mú ọ̀rẹ́ ṣọ́ọ̀ṣì dákun mo fẹ́ kó dáa fún ọ mo fẹ́ wo mo fẹ́ kó dáa fún ọ. I want it to be well with you don't come for friendship mo fẹ́ kó ṣe kíni. I want it to be well with you. èmi àti ntapita mi ọ̀nà tọ́lọ́ máa gbé ti ẹ̀gbà mi mọ́. The way God is going to do mine. ọ̀nà tẹ́mi máa gbé tèmi gà ọ yàtọ̀. The way God will do is nobody knows. máa wò mí ní ìsìn má bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀. Look at me now don't talk to anybody. ẹlòmíì tó ní ìdìláyé ni ohun tó ní ìdìlásán ní ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ kò sí tó kàn láti máa dààmú mọ́ wọ́n ti mọ ilé lẹ̀ fún kó kàn kún kó tún ṣe ẹni tí ní ìsìn bídì tá à ń kọ́ yìí ní ìsìn ẹ̀sà àwọn tó bá dé wọ́n máa tún ṣe ni abẹ́ẹ̀kọ́ wọ́n máa tún ṣe ni kò ní wàhálà nù mọ́ ntí wọn amínítì tí wọn bá láìkì ń bẹ wọn lè yọ kúrò kí wọn tún mú míì wọn tún lè wo nǹkan kan wọn lè wo design míì wọn lè kọjú ẹ sọhun yẹn kí wọn kọ yẹn síbi tó bá yá torí bí wọn ṣe bídìí ẹ wọn lè yọ gbogbo gbogbo ògiri yẹn kí wọ́n tó tún restructure sí bò míì so bó ṣe rí nìyẹn bí ayé àwọn kan ṣe rí nìyẹn wọ́n kàn máa nídìí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi tún lè design rẹ̀ báyìí ọ̀rọ̀ ọlọ́run ní sì design ayé ènìyàn má mú ọ̀rẹ́ débi pé tí wọ́n bá ti laago ṣọ́ọ̀ṣì wọ́n bá ṣe ijó wọ́n bá ní ẹ máa jó máa bá wọn jó o ò mọ ibi tí ọlọ́run ọ ní ẹlẹ́bùrú kẹ́ ibi tí ó gbà kẹ́ ìwọ ni ó gbà kẹ́ èmi ọ̀nà àrà ni ọlọ́run wá ń gbà kò síbi tí o sì lè gbà wọlé sí ọlá tí ó wọlé sẹ́mi náà la kò síbi tí o lè gbà tẹ́lómi inú àdúrà gbígbóná ni ó ti gbà á problem ti CAC ní lónìí ni pé wọ́n gbàgbọ́ pé gbogbo nǹkan làdúà gbogbo nǹkan sì kọ́ ni àdúà. some people their problem is not going about, but the only thing they need is prayer and the word of God. And when the word of God is going, they will go and be gisting and be talking with friends. And that is not the necessary thing you're supposed to do at that particular time. Whenever the program is going, if they ask you to dance, dance. If the word of God is going, listen carefully to the word of God and do whatever is being asked to do during service. a rí i pé ibi ẹsẹ̀ sixteen yẹn la mú pé kì í ṣe àwọn tí ń fẹ́ tàbí tí ń sáré bí kò ṣe ọlọ́run tí ń ṣe kíni o tí ń ṣàánú. in that verse sixteen he said it's not he that willeth or he that runneth but it's of God that showeth mercy. ìyẹn ni pé gbogbo wa tá a jókòó àfi dìndìnrìn tá a gbọpọlọ rẹ̀ nìkan ṣoṣo ni ò ní sáré tí ò sì ní ṣe kíni o tí ò ní fẹ́ ọkàn wa ń fẹ́ ọkàn wa ń sáré gbogbo sermon tí wọ́n máa sọ ní ìsìn ó lè bú mi nú ẹ̀ pé bàbá gan ń bú ara rẹ̀ ẹ̀sà ọ̀rọ̀ sermon tó ọba ti ń sọ tí ọba ti bọ̀ ọ wí tí ọba yé rẹ wí kìí ṣe sermon gidi ó prepare rẹ fáwọn kan ni. Any message that you preach that will not talk to you, that will not talk to yourself or the people, it is not a good sermon. You just prepare it for some group of people. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá sì ti bọ́ wí máa padà lọ sínú ilé kó lọ gbìyànjú kó o sun ẹkún pé Olúwa o ti sọ mí lẹ̀. And if the word of God does not rebuke you, Go back home and cry and pray unto the Lord, God, you have forsaken me. Hallelujah. Amen. Nínú rẹ̀ láti mú kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba èso àjàrà rere jẹ́. In it little forces that destroy the vine is being brought out. Amúyẹn nínú eh, ìwé orin Solomoni irin ibi tẹ́ ti ẹ̀yin èèyàn ti máa ń lọ mú ìlú olùfẹ́ olùfẹ́ mi ọ̀wọ́n mo di mọ̀ pé orin Solomoni à ń sọ̀rọ̀ nípa Ísírẹ́lì àti Ọlọ́run ni kìí sorin ìfẹ́ ti ayé ṣùgbọ́n ibikíbi ló lè lò sí anywhere ló lè lò sí. We are talking about the word of God is not the love or the of the world. Àwọn èèyàn gbàgbọ́ pé orin Solomon yẹn orin àgbèrè ni orin èèyàn kì orin orin kórin ni àwọn alágbèrè ló wà fún àti olólùfẹ́ tí ṣẹ̀ṣẹ̀ ń fẹ́yàwó tí ṣẹ̀ṣẹ̀ ń fi ọkọ ló wà fún rárá ta ni olùfẹ́ o ni Ọlọ́run ta ló fẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ẹ má gbàgbé pé gbogbo ohun tí Sólómọ́nì fi ń sọ̀rọ̀ kò sọ àtiwé wàásù rẹ̀ ni o àtiwé òwe ni o gbogbo ohun tó ti rìn nínú ẹ̀ ló náà kó jọ practical ló fi síbẹ̀ yẹn tí a bá sọ pé ọ̀rọ̀ tí ń fọ̀hún ọ̀rọ̀ ọ̀rọ̀ Sólómọ́nì ń fọ̀hún ju ti bàbá ẹ̀ lọ ti ṣe Dáfídì ọ̀rọ̀ rẹ̀ ń fọ̀hún àwọn èèyàn tó bá jókòó ti orin Sólómọ́nì tó kó ń bẹ̀ tó wọnú ìwé òwe lọ tó kó nú ìwé òwe tó wọ ìwé oníwàásù lọ wàá mọ̀ pé bó ṣe ṣe gbé ayé sókè ló ṣe kí ni o ló ṣe lẹ̀ mọ́lẹ̀ Some people believe that the book, the Songs of Solomon, is a love song to the worldly people. That is not a, a passage that we're supposed to be reading. No, it is showing the expression of God, of the love of God towards us. We should emulate this. Àwa mú pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wa, àwọn èmi àtẹ̀yìn, ọ̀pọ̀ níbi ẹlòmíì ti ń fẹ́ pé mo fẹ́, mo ṣe gbogbo ẹ̀, á kanra má gbá, á kanra má wo, á dé oníbínú. Orin tí ó sì máa kọ lórí ilẹ̀ àánú ni pé sọ àpèsè o sọ̀rọ̀ dẹ ẹjọ́ sà ẹjọ́ mà ṣé ẹnìkan igbó igi kan máa dá igbó ṣe bí ọgbọ́n wo ló fẹ́ dá tó ò ní rí ẹni tí ó fẹ́ dá ọ lágbódànù nípa ìbínú tí ó yẹ pé wọ́n mọ̀ pé ibi tó kù sí ni ìbínú ẹ̀jẹ̀ á dá lágbódànù na ẹnìkan sọlọ àbáwí ẹgbẹ̀rún ni ó tẹ̀lé. There is no way that you no see somebody that will offend you. Some people they want this, they want that, they want to run, and the song they're supposed to be singing during the pray- time of prayer is not what they were singing. And people must come and offend you. Tẹ́ ẹ bá rí ẹni tó ní ìbínú bọ́dá lè ṣẹlẹ̀ bí ò bá múra dáadáa yóò sọ̀dà oró. Ìdí ni pé gbogbo nǹkan ò lọ déédéé ẹ má jẹ́ àtàrà wa jẹ. Tẹ́ ẹ rí ayé gún ayé ò ṣe kí ni ayé ògún Yorùbá ni máa ń sọ bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́. O lè o tí nǹkan bá jẹ́ oníbínú tí nǹkan ọba lọ déédéé gbogbo èèyàn tí ń bẹ nílé iṣẹ́ lọ́wọ́ máa mì lọ́wọ́ mì lẹ́sẹ̀ kódà ń bọ̀ ọba délé àìmọye ẹni tó ti fi ìbínú lé ìyàwó rere lọ́nu lé àìmọye ènìyàn ló ti fi ìbínú fọ́ ilé rẹ̀ àìmọye ènìyàn ló ti fi fọ́ ìjọmọ rẹ̀ lórí ẹ̀mí ìbínú ẹ̀mí tí ò nítumọ̀ ni àwọn ẹ̀mí yìí kì í jẹ́ kẹ́ni kì í jẹ́ ọmọ alápèsè kó dé ní àpèsè láéláé yóò kàn máa gbọ́rù àpèsè ni kò lè dá nítorí pé kí ni èèyàn èèyàn ní ọba ṣiṣẹ́ àbí ẹ ti rí ẹranko tí ọba yẹn ṣiṣẹ́ tó bá jẹ́ rọ́bọ̀tì tí ń mọ ní ìsìn gan tó ọba tẹ̀gbà mi tí ọba tètè dán ọ lóhùn tó ọba jẹ́ni ti. ń bínú ó lè ó lè tí torí rọ́bọ̀tì bá sì ti kán ṣé yọ lọ mọ́ kọ̀ǹpútà tí wọ́n gbé sí lórí kí ni ó ṣe àdàsẹ́lẹ̀ ìbínú nígbà mìíràn èèyàn ti lè lé olóore rẹ̀ sá èèyàn ti lè sí ọ̀nà ẹ sì yóò di mímọ̀ àwọn èèyàn kì í súnmọ́ níbínú bọ́fẹ̀ ẹ̀já kòtò wọ́n máa lùlù fún ni pé ẹ ọmọ tí o tún sọ mọ́mọ́ gbà mọ́ran sáfi ilẹ̀ lọ ọ́fíìsì ẹ̀ bó ṣe wà wọn kí àwọn ènìyàn fẹ́ wọ ọ́fíìsì rẹ kí wọ́n tẹ̀ máa ka sáàmù olúwa àwọn ọmọ ogun àti mọ̀ntà gbọ́ o tàbí kó o pè èèyàn pé bóyá o ní ń takọ̀nù lé gánranranran wọ́n kàn rí i pé nọ́mbà ọ́fíìsì rẹ ni ẹni ẹni ha mo dáràn èwo lọ́gàá tó fẹ́ sọ fún abáyé tẹni tí ó bá jẹ́ ni tó yẹ pé ó mọ̀ pé òun lè dala patẹ́ǹsàn kí ni ó fọ̀gá yẹn ṣe yóò ẹ̀ dá mi lóhùn o yóò filẹ̀ lọ́nì bẹ́ẹ̀ sì ni òun iṣẹ́ rẹ ró lẹ fi rí ẹni tó ní ìbínú tí wọn ò lè ṣe àkóso láyé. if you see somebody that allows anger in his life it is very hard for that person to be able to control to be a leader or if the person has a company on his own